المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين عن كي يقول ويقول أدجوكو جمع بركة جمع على جكاش ويقول يكابو سوري وتويتو تيأكو نالي فيكو في الدين ọ̀làdùnú bẹ́ẹ̀ ni lóko mi wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. shafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dúnrà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí wọn kọ́ máa fi síde ó náà ní ìbéèrè tí ó wá láti ọ̀dọ̀ oníbèrè níbi tí wọ́n ti ń béèrè pé ṣé àǹfààní ń Ni obìnrin láti sọ ní magbufuro àbí siyan eléyìí wọ́n jẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìbéèrè tí wọ́n béèrè wọ́n ní àwọn gbọ́ tí ẹnìkan sọ pé tá a bá wí ashhadu alla tá a bá ń ṣe àtàṣáhùdù alákọ̀ọ́kọ́ lọ́wọ́ tí a ti wá bá débi ashhadu alla ilaha òun náà ni a ṣe bẹ́ẹ̀ síwájú. Si tábà sì tún ti débi wàṣíhádù anna muhammadan ní abdul rasuluhu á sì tún káwọ́ wa sílẹ̀ padà wọ́n ní ṣé ilé ìṣe ó ṣe déédéé eléyìí wọ́n jẹ́ ìbéèrè agbọ̀dàn wọn níbi alákòókò ìwé wọn oníbèrè kejì wọ́n ní lábẹ́ ìbéèrè wọn kejì wọ́n ní ṣé ẹ̀rí wà fún ká máa ṣe bisimilá ká tó bọ́ aṣọ pàápàá àwọn àwòtẹ́lẹ̀ torí kí àwọn àṣeyàtì kí wọ́n máa wo ìwò wa. ẹ̀jẹ̀ kọ́kọ́ kó dàbí bẹ́ẹ̀ mẹ́sà bisimilah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. nisaan le sọ maa ni mawfira àbí asiyam. gbogbo ń bẹ nínú orúkọ táwọn èèyàn máa fi sọmọ ṣùgbọ́n kò sínú orúkọ tó dáa pé ká fi sọmọ. màfíràn hmm. òun náà ni àforíjì ọ̀sẹ̀yà òun náà ni kíkẹ́nuró kíkáraró sẹ̀sìn fọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá o. níbi tí àwọn orúkọ wà àwọn ètò sí pé ọlọ́run wa ọkọ̀ àgbórí nàbì tó sì mélòó la ti kílódé tá a fi gbogbo eléyìí ńlẹ̀ tá a máa sọ ọmọ láforíjì tá a máa sọ ní ọ̀sìyà hmm. orúkọ pọ̀ nítorí máa ń dá àwọn èèyàn láàmú lọ́pọ̀lọpọ̀ ni pé àwọn orúkọ tó wọ́pọ̀ èéwù àwọn orúkọ tó ṣe ni tí ò ní èkejì láàrin ìlú ìní máa ọ̀pọ̀lọpọ̀ láti sọ ọmọ wọn àgàgà tó díẹ̀ kan yóò fẹ́ sọmọ rẹ̀ lóko tó ṣe pé irú rẹ̀ ọ̀sọ̀wọ̀n hmm. ibi tí wọ́n wá wá kó wa yóò wá sọmọ lórúkọ kórúkọ ní ìtúsí pé ó lè ní ìtumọ̀ kí ìtumọ̀ rẹ̀ ọmọ dà ìtumọ̀ rẹ̀ lè dá ó lè má tọ́ láti òfin ṣẹ̀rí àtàfírú rẹ̀ sọ yẹn hmm. torí rẹ̀ owó kan míì láti fi sọmọ yín wọ́n ní bá máa fi tẹ̀sẹ̀ vote ṣé níbi tí ti ṣe àṣírò la ilaha nìkan láti máa na ọmọ kà sábẹ̀ lára ni tàbá sì ti tayọ rẹ̀ tá a kà padà àbí báwo. bẹ́ẹ̀ ni apá kan náà olùmọ̀sọ báyìí ṣùgbọ́n ìtọ́dọ́gba ti ta sàlẹ́sà iná ní pé ìgbà tá a máa ṣe tashahhud láti bẹ̀rẹ̀ rẹ̀ títí dé parí rẹ̀ hmm. iná láti máa na ọmọ àka àfábẹ̀lẹ̀ àwa àwa ní ìnà lásán á tún máa gbọ́n á hmm. máa gbọ́n sókè sísàlẹ̀ sókè sísàlẹ̀ kì pé á máa gbọ́n sọ́tún sósì á máa gbọ́n sókè sísàlẹ̀. Hmm. nítorí pé wọn nu hadith Wa'il ibn Hujr radiyallahu anhu olùwòrán nàbì sallallahu alaihi wasallam pé tí wọ́n ṣe tashahhud á máa ná ọmọ ká fábẹ́lá rẹ̀ yuharrikuha ó sì máa ń gbọ́n sókè sísàlẹ̀ yad'u biha òfin ṣàdùà. aláwọn torí ra olùmọ̀ sọ yìí pé nínú ọmọ ká ìfábẹ́lá yẹn àti mímọ mi sókè sísàlẹ̀ yẹn hmm ọjẹ́ ìtẹ́wọ́sàdúà àti tẹ̀sàfòd. Hmm. sọ eléyìí ni nǹkan tá a máa ṣe wọ́n sì máa pé àdúrà oríṣìí méjì ni. dùà òkànnà àti dùà òmàsálà àdúrà pàǹfẹ̀yìn fọlọ́ àtàdúrà pàǹtọ̀rọ̀ nǹkan lọ́dọ̀ ọlọ́ méjèèjì ní bẹ́ẹ̀nu tẹ̀sàfòd. torí rẹ̀ láti bẹ̀rẹ̀ tẹ̀sàfòd títí dé ìparí àǹfààní bẹ fún wa pé tá a bá ná ọmọ kan yẹn ká máa gbà á sókè sísàlẹ̀. ìbéèrè mi wọ́n ní ìjẹ́ ìrì ń bẹ lórí pé tá a bá fẹ́ bọ́ aṣọ wa ká ṣe bísímìlá wọ́n tún wá fi kún pé pàápàá jùlọ àwọ̀tẹ́lẹ̀ pé bóyá àtìlébà gbé ojú àwọn àǹjànú jìnnà sí àti rí ìhòòhò wa bẹ́ẹ̀ ni àdìsí wa látọ̀dọ̀ anábì Muhammad sallallahu alaihi wa wípé ká máa ṣe bísímìlá nígbà tí a bá fẹ́ bọ́ aṣọ wa nítorí pé gàgà tí ó di àwọn àǹjànú lọ́nà láti rí wa ní ìgbà tá à ń bá ń bọ́ aṣọ wa òun náà ní ká ṣe bísímìlà. Hmm. àǹfààní ńlá yìí jẹ́ tàwa mùsùlùmí ó sì ń bẹ nínú àwọn kẹtẹ́sì alábàápàdé rẹ̀ nínú hisnul muslim ilé ìta túmọ̀ sí yorùbá fáǹfààní gbogbo ẹni tí yóò bá gbọ́ lárúbáwá. Hmm. naam. jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ láwọn ilẹ̀ òkèrè káàkiri ilẹ̀ àgbáńlá yìí plus two three four eight zero eight three two nine three eight nine six fọ́nà tá à ń bẹ ní nàìjíríà zero nine zero five one six four five four three eight ẹ jẹ́ tí mo fi àsìkò yìí tó wa létí pé wá síta gbangba tí a mọ̀ sí hudan wa bushro tí ó máa ń wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dé tí yóò bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé fún ti oṣù insha allah ní ọ̀la ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejìlá fourteen forty two ah ìjírọ̀ kàlẹ́ndà tí ó tún wá jẹ́ pé yóò ṣe déédéé ọjọ́ keje oṣù kẹjọ twenty twenty one bàkàtà bíyà ní mọ́ṣáláṣí ńlá àpapọ̀ olóògbé ìṣọ̀gbọ́nṣọ́ central mosque iná ni yóò ti wáyé ní déédéé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ prompt àkòrí tí wọ́n sì máa bá wa pẹ̀ pẹ̀lú òun náà ni ejirọ́ anabi sallallahu alaihi wasallam àti àwọn ẹ̀kọ́ tí ó wà níbẹ̀ ejirọ́ anabi muhammad sallallahu alaihi wasallam àti àwọn ẹ̀kọ́ tí ó wà níbẹ̀ ẹni tí wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ òun náà ni al-sheikh dr sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ lógún ọ̀ṣọ́ inshàlá kí á tètè wáàsí náà tó jẹ́ pé ó ṣe olówó iyebíye pàápàá jùlọ ní bẹ̀rẹ̀ rẹ̀ torí pé kò yẹ kí a máa ṣe bẹ́ẹ̀ ká máa gbẹ̀yìn níbi tó bá jẹ́ ọ̀rọ̀ ọlọ́run kọ́lọ́run kọ́ jẹ́ kí ó lè jẹ́ ká ṣe àmúlò rẹ̀ láyé bí ó sì jẹ́ kó jẹ́ ìbálẹ́jọ́ dáadáa fún wa lọ́jọ́ àgbọ̀ndàlù kìí àmà. hello hello. aleykum salaam wa rahmatulah orúkọ orúkọ mi ṣe wà. ẹ má bínú ojú òpó yẹn ò tọ́ ẹ lọ́wọ́ kọ yíbi jí ẹ ti ń pè o. zero nine zero five one six four five four three eight plus two three four zero eight three two nine three eight nine six. hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. wa salaam wa rahmatulahi wa barakatuh. orúkọ yín jí ẹ ti ń pè o. orúkọ mi ni balsis láti kìnìún ìbéèrè yín àti àwọn olùmọ̀ wa fọlọ́n bá lọ́ra ẹ̀mí wọn. àmín. látàrí dáadáa islam. àmín. ẹ jọ ìbéèrè tèmi lọ báyìí ẹ jákùn sọ̀rọ̀ ọlọ́run àwọn obìnrin aláwọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa ń sí gbáyà. so wọ́n fẹ́ bẹ́ẹ̀ ó fi ń kun wọ́n fi fọ́ọ̀mù kun péye tó lẹ́tọ̀ọ́ káwọn obìnrin ọmọ wọ nǹkan báyẹn wọ́n fi kúkẹ́ sí gbáyà wà ga mọ́mọ́mọ́. ẹlẹ́ẹ̀kejì tó lẹ́tọ̀ọ́ kí wọ́n fẹ́ ṣe ẹ̀bùn fẹ́yàn ká sẹ̀gùn fún oúnjẹ yẹn. ká kí ni. kéèkì. ó ti yé. wàhálà sọlá sọlá ìbéèrè wọn láwùjọ ni wípé wọ́n ní ó ní àwòtẹ́lẹ̀ kan tí àwọn táwọn jóbìnrin máa ń wọ táwọn lọ máa ń rà lọ́jà tó jẹ́ pé àwọn máa ń lọ sí àyà wọn wọ́n máa ń fi fóòmù wọ́n fi máa ń kan tí wọ́n fi páàdì ẹ̀ wọ́n ní ṣé ọ̀dà kóbìnrin máa lò torí pé táwọn bá lò yóò tún jẹ́ kí ara àwọn kó tún kó tún sanra ju báwọn ṣe wà lọ fàáfàá ní àyà wọn. alhamdulilayi islam ọgbà pé kéèyàn wọ aṣọ eléyìí tó ṣe pé yọọ máa túmọ̀ sí pé èèyàn fẹ́ fi jàǹbá ẹni tí máa ń wọ yàn hmm. pàápàá jùlọ ẹni tó bá wà ń pò ìpè ń wá ọkọ nítorí pé ẹni tí máa ń wo irú ẹni tí ó wọ nǹkan eléyìí tó ṣe pé wọ́n fi fóòmù páàkì báwọn hmm. ẹni tó bá wò yóò rò pé yóò bẹ́ẹ̀ ni hmm. yóò rò pé bẹ́ẹ̀ ẹni tó sanra tó kí ni tó ń gbà tó bá wá fẹ́ tán tó bá pé tó bá tàn jẹ ẹni tó ń fi fẹ́ tó bá wá fẹ́ tán tán bá yọ kọ́ mú àfa wọ́n bá hàn pé gbígbẹ làyà gbẹ hàn gbogbo sọ̀kè rò kí wọ́n mọ fẹ́ yìí wọ́n <laughs> mọ̀ pé bó ṣe rí ni kò sì sí kò sí nǹkan kan tá máa fi pọ́yìn téèyàn ó tún fi wá wú padà tó hmm. o túmọ̀ eléyàn ń pè ní tedlis lábẹ́ òfin ṣẹ̀ríyà Islam ò fara mọ́ so gbogbo àwọn nǹkan tó bá ti túmọ̀ sí pé èèyàn fẹ́ purọ́ tàwọn èèyàn jẹ wọ́n lè bá wò pé èèyàn jẹ́ béèyàn ò ṣe rí hmm. wọ́n lè bá fẹ́yàn látàrí ẹ̀tàn jẹun hmm. islam ọ̀faramọ́ torí pé kò síjọ́ tí mọ́kù rẹ̀ ní padà kú hmm. àṣírí ó irú rẹ̀ náà ní ká lọ gbé wíìgì orí nítorí pé ọ hàn irun hérehère nínú lọ gbé wíìgì sórí kò ọ <laughs> bẹ́ẹ̀ náà ni irú ẹni tí ń bóra irú rẹ̀ náà báyà dúdú ọlọ́run bá dọ́ àwọn ní dúdú ọ̀yẹ̀wọ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ rẹ̀ dàfín tó gbogbo àwọn nǹkan àṣírí ọ̀padà táṣírí bá padà àkóbá ńlá ní ọ̀jẹ̀ fóbìnrin. báwo wà ní ọkọ tẹ́lẹ̀ wà ní ọkọ náà máa rẹ̀ tọkọ bá rí ìyàwó rẹ̀ náà nínú àwọn pákéjì tó rò yí pé wáyà mashallah ó tún ti jẹun ó tún ti kì sí so tó wọn kó n fẹ́ bá ṣeré wọn bá rí i pé kọ́mù ni wọ́n yọ kọ́mù gbogbo nǹkan bá rí i pé gbogbo ẹ̀ pálá hmm. kò sí tàbí ṣùgbọ́n pé ìkórìíra ní ọ̀kọ̀ọ̀kan fi sọ́kàn kan náà torí ẹ̀ bó ṣe rí náà ni kò di kọ́kọ́ rí orí ọ bí wọ́n bá sì jẹ́ kó ti lọ́kọ̀ náà ni. wọ́n ní tí a bá fẹ́ bùn lẹ́bùn sáà lè bùn ní kéèkì kò sí ní tó burú mẹ́rin ó kùn gbà tí wọn bá ti fi tó jẹ́ ìwọ̀sí kéèkì yẹn tí ó sì jẹ́ kí wọ́n fi nǹkan kan bí ọtí bí alcohol sínú kéèkì yẹn nítorí pé a gbọ́ wọ́n bá jẹ́ pò tán ní páwọn kéèkì kan wà tó ṣe pé nínú nǹkan tó máa fi ń preserve ẹ̀ òun náà ni alcohol wà so tó bá jẹ́ bẹ́ẹ̀ mùsùlùmí ọ̀yẹ́ kọ́ jẹ́rú kéèkì báwọn tí ó bá sì jẹ́ tí ò bá tọ́ kí wọ́n jẹ nǹkan ọ̀gbọ́dọ̀ fi ṣẹ̀bùn fún yàn. Hmm. hello hello ẹ lọ orúkọ yín o ìyá ẹ lọ o. ìyá ẹ lọ orúkọ yín o. ẹ lọ ẹ káàárọ̀ ahmed ní láti kìsì. láti kìsì ìbéèrè yín. ìbéèrè mi ni pé àwọn ń rí àwọn ènìyàn àwọn ọmọ mùsùlùmí ẹ tí wọn máa ń fárun ẹgbẹ́ kan fárun wájú kan dá pàtó nípa kan pẹ̀lú afẹ́bí ìwẹ́dà àwọn sáré àpéjì ojú òní islam fi wò ó yẹn. islam ò fara mọ́ islam ò fara mọ́ islam ò fara mọ́ kẹ́ ẹ fa irun ọ̀gbẹ́ kan kẹ́ ẹ fẹ̀gbẹ́ kan lẹ̀ hmm. islam fi hàn pé ṣíṣe bẹ́ẹ̀ nǹkan tó jẹ́ haram ni lẹ́yìn náà wọ́n sì lè gbórí tiẹ̀ kalẹ̀ tó ayé kórì rẹ̀ wọ́n mọ̀ la títì sí hmm. orí tiẹ̀ náà ni wọ́n wá rọlé apá kan dápá kan sí ń bẹ̀ náà tí ì ṣe pé nǹkan kan ń ṣèyàn ẹ̀yin náà mọ̀ pé wèrè wọ́n dùn owó lọ́jà kò sẹ́ni tó jẹ́ pé irú wọn lọ́mọ. ìsìláàmù fẹ́ kó kó yọ níyọ ọmọlúwàbí ọmọlúwàbí wo ni bẹ́ẹ̀ ni eléyìí nífẹ̀ẹ́ mm. kọ yọ yọ ẹni àpọ́nlé ẹni àpọ́nlé wo lọ́wọ́ àna ẹni tó bá ṣe wọn orí rẹ̀ báwọn. Mm. ẹnì kan ẹlòmíì náà àwọn àṣà kan tó wà ní ìsìn tó ṣe pé ó tún yani lẹ́nu ọlọ́run bá ti dá wọn orí rẹ̀ fún ọ dáadáa ọ àwọn ọkùnrin náà yóò lọ sí irun ṣe dáadáa àjàǹkólókòló hmm. so gbogbo irun wa dàbí ìgbà tó kì máa lórí bí okun màálù hmm. irú ọ̀làjú ò lọ́wọ́ àmì ilé ẹlòmíì tiẹ̀ ló sú irun sáàrin orí bí òṣùká gbogbo àyíká orí títí dé papọ̀ ni wọ́n wàá fà so ètò wa wà láàrin yóò wá dàbí òṣùká hmm. wọ́n tún ní eléyìí à ah, wọ́n kó jẹ nù ah, láì sọ bẹ́ẹ̀ lá. <laughs> lẹ́yìn gbogbo àwọn tẹ́ ń pè lọ́làjú yẹn olùkọ́ gan-an ti rí ló kọ wọn. Mm. kò sínú kọ́dà bọ́ọ̀ bá tiẹ̀ gbọ́ ìsìláàmù náà gan yìí. èmi ọ̀dọ́ nínú agboolé yín bàbá wo lọ gẹrù irun bẹ́ẹ̀ rí bàbá wo bàbá tó bí wọ bàbá tó bí òun náà bàbá tó tún bí òun náà ká lọ gẹrù irun báà rí zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ̀lọ́ orúkọ yín o. sàlámù aleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah ibrahima àti orúkọ yín jẹ́jú ń pè. mo ṣe ìlú sọ̀rọ̀ láti Oǹdó. ìbéèrè yín. ìbéèrè mi ni pé tọ́lẹ̀ tó tún tó jẹ́ toilet and ṣé èèyàn lè èèyàn lè ṣe àrò àlá lórí fíìmù yẹn kó lọ fi ṣe ìbádà. àwọn kí èèyàn wẹ ìwé jọwọ àtàn kó wá lọ fi kíjú náà ṣé èèyàn lè èèyàn lè ṣe bẹ́ẹ̀ nínú youtube fẹjọ́ tẹ́lẹ̀ tàbí. ó ti yé. alhamdulilayi ilé ìwẹ̀ ní ìtòsí àkójọpọ̀ ibi ìgbọ̀nsẹ̀ hmm. wọ́n ní sàlẹ̀ sàlẹ̀ àlàmbẹ̀ bẹ́ẹ̀ ni ẹ lè sàlù àlá níbẹ̀ ẹ ala mọ̀ pálọ̀ àlá ò lè jálù àlá tó lálàáfíà láì jẹ́ pé adárúkọ ọlọ́ hmm. àwọn olùmọ̀ wa sọ pé ká dárúkọ ọlọ́ láyé ibi tó ṣe pé a máa ṣe gbọ̀nsẹ̀ ńbẹ ní ta kórìíra ni hmm. a sì lè sàlù àlá láì ṣe bísímìlá kálù àlá ọlá làáfíà sọ wọn ní àní ti torí kíkórìíra dídárúkọ ọlọ́run ọba láyé yẹn káwá ti torí rẹ̀ ká fi ń tí ṣíṣe rẹ̀ jọ́ra yẹn sílẹ̀. Hmm àìsàn bisimilá àti sàlùwàlà ń bẹ àlèlọ́lu àlùwàlà yẹn láti sinú àìsàn bisimilá àwẹ̀ nínú rẹ̀ nígbà tá a máa ń sàlùwàlà nínú rẹ̀ náà àìsàn bisimilá àìsì lọ fi wẹ̀yẹ náà lọ fi sinú kò sí nǹkan tó burú mbẹ. hello hello hello bọ́lú o. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ níbi ẹ ti ń pè àbá abdullahi ló ń pè láti sokoto. ìbéèrè yìí. nà mo fẹ́ béèrè náà ọ̀dọ̀ fún wa ẹ̀sẹ̀ dákun ìmọ̀nù tó bá yẹ pé kì í ká ọmọ yà yíba tó bá yẹ pé mọ̀ ń da wọ́n lẹ̀ ní kéèyàn lè kírun lẹ́yìn rẹ̀. alhamdulilayi ìmọ̀mù tó ṣe kó ń tẹ̀lé al-madhhab maliki níbi tí wọ́n ti sọ pé dídà láàmà dáwọ́lẹ̀ torí pé ọ̀rọ̀ oríṣi bíi mẹ́ta ló wà lọ́dọ̀ imam malik rahimahullah nípa bá a ṣe máa ṣe ọwọ́ wa tá wà lórí ìdúró nínú sọ́lá ó ní ọ̀rọ̀ kan tó sọ pé dídà ládàwọ́lẹ̀ ó ní ọ̀rọ̀ kan tó sọ pé kíká láka ọwọ́ méjèèjì lákàlera àwọn lórí gbáyà o ó sì ní ọ̀rọ̀ ẹlẹ́kẹta tó sọ pé a lè ṣe bẹ́ẹ̀ nínú náfìlà yàtọ̀ sọ́ràn yẹn hmm. eléyìí tí wọ́n fi ń ṣe fatuwa lọ́dọ̀ màlìkíyà òun náà ní pé kọ̀tọ́ ká gbé ọwọ́ lórí ara wọn lórí àyà wa èsì náà dẹnu tọ́ba ti jẹ́ pa afẹ́rọ́ gbọ̀kú sára rẹ̀ ni. Hmm azìmọ̀pá ọ̀rọ̀ gbọ̀kú sára rẹ̀ ń fi là ń ṣe bẹ́ẹ̀ láti kó sí ànábà Muhammad sallallahu alayhi wa sallam wàyí o àkéétí Malik sọ ọ sọ bẹ́ẹ̀ kò sọ bẹ́ẹ̀ súnà ànábì sallallahu alayhi wa sallam ń gba wájú fún gbogbo ẹ̀ súnà ànábì sallallahu alayhi wa sallam ń gẹ́gẹ́ sí wa ní hadith Wa'il ibn Hajar radiyallahu anhu ó láàrí ànábì sallallahu alayhi wa sallam lórí ìdúró rí nínú sọ̀lá hmm. àfikọ́jẹ́ kó gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì ó gbé lórí igbá àyà rẹ̀ ó gbé ọwọ́ ọ̀tún lórí ìtòsí lórí igbá àyà rẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ ránu ọdún gbogbo gbà tó bá wà ń dúró. bàbá rẹ̀ nìkan ti ń ṣe sọ láti tiẹ̀ pẹ̀lú kó dáwọ́ sílẹ̀ eléyìí ò pé kí sọ láti rẹ̀ bàjẹ́ ṣùgbọ́n kàn pè fún pé ládàá rẹ̀ ò ní pé. Hmm. nítorí bá nàbí sallallahu alaihi wasallam ó sọ nínú hadith Malik ibn al-Huwairi radiyallahu anhu àríkpá nàbí máa ń dáwọ́lẹ̀ wọ́n sì dáwọ́lẹ̀ ládàrí òní kún kẹ́kẹ́ hmm. eléyìí ọ̀wá pé ká mọ́tò lẹ́yìn lè máa mú tó bá dáwọ́lẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé tẹ́yìn bá jẹ́ni tí máa dáwọ́lẹ̀ náà kò pé kẹ́ mọ́tò lẹ́yìn lè máa mú tó ṣe pé ó gbẹ́wọ́ lórí ara wọn lórí igbá ayà rẹ̀. zero nine zero five one six four five four three eight plus two three five zero eight three two nine three eight nine six hello. Yeah zero nine zero five one six four five four three eight plus two three four zero eight three two nine three eight nine six. hello ọkọ mi o. kúndínláàtì ló sọ̀rọ̀ láti lóyún. ìbéèrè mi. ìbéèrè mi ni wípé bóyá nísìn ẹnìkan kó nǹkan pamọ́ sí yàn lọ àbí ìfẹ́ nìkan wà lọ́wọ́ èèyàn wọ́n ti wá pé pé nǹkan òun ti fẹ́ máa bàjẹ́. Hmm. ṣé Islam faramọ́ kéèyàn fún nǹkan bẹ́ẹ̀ sọ̀rọ̀ kéèyàn sì rẹ́ni to ní alhamdulilayi tí ẹ máa ń bẹ̀rù kí nǹkan kó pamọ́ síyàn lọ́dọ̀ kó má bàjẹ́ tí èèyàn bá ta àbí èèyàn bá lò àbí èèyàn bá fi tọrọ èèyàn ti wà nínú ìpalẹ̀mọ́ pípé gbogbo ìgbà tẹ́ni tó ní bá yọjú èèyàn sanwó rẹ̀ padà fún un hmm. ṣé eléyìí ń jẹ́bọ̀ sí i. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. orúkọ yín bí ẹ ti ń pè o mọ́nà yusuf ló ń sọ̀rọ̀ láti òkè. ìbéèrè yín. láàpù òde ìtìmọ̀ nípa ọ̀dọ̀ tó wà kí ọlọ́run jẹ́ kí a wọn pẹ́. òun ni pé ó ṣẹlẹ̀ wípé lọ́jọ́ jùmọ̀ nígbà tá àwọn mọ́ṣáláṣí gẹ́gẹ́ bí àdìsá náà bíi pé ọjọ́ má tètè dé jùmọ̀ tó bá yá sùkúlù ọkọ̀ dé jùmọ̀ ọlọ́run ó fún mi láàbẹ́ àtúnṣe déédéé kéèyàn dúró àǹkùn kéèyàn gbọ́ràn. wọ́n ti rẹ̀ pé mo wọ mọ́ṣíjì mo wá bá bàbá kan pẹ̀lú àwọn ọmọ méjì tí wọ́n ti bàlágà tí wọ́n ti bàlágà so tí wọ́n jọ owó mọ́ṣáláṣí so èmi bá wọn méjì ń bẹ̀ ṣé ládàá ń pè èmi mo wọlé sí kejì òun ni màá gbà ní màá gbà lábẹ́ ẹni tó ẹni tó ṣe déédéé ẹni tó pa màálù àbí àwọn ọmọ méjèèjì rẹ ti ṣíwájú mi níbi ládàá ẹ. alhamdulilayi adúpẹ́ pẹ̀lú ìyànjú yín àti ojú kòkòrò yín láti ṣe dáadáa ọlọ́run bó tún bọ́ ràn yín lọ́wọ́ wọ́n gbàgbọ́ pé ẹ̀gbádìí fi yàn yé ni nítorí hmm. sànàbì sallallahu alaihi wasallam sọ ni pé ẹni tó bá dé mọ́ṣáláṣí lọ́jọ́ jùmọ̀ lákòókò àkọ́kọ́ yóò dàbí ẹni tó ṣe pé ràkúnmí ń ló fi wá àti rí àti súnmọ́ lọ ẹni tó dé lákòókò kejì òun dàbí ẹni tó mú màálù tó fi wá àti súnmọ́ lọ hmm. ẹlẹ́ẹ̀kẹta àgbò ẹlẹ́ẹ̀kẹrin adìẹ ẹlẹ́ẹ̀karùn ẹyin hmm. lẹ́yìn eléyìí afa ìmáàmù ti di ó ti jókòó hmm. ó pe èèyàn gan ní wọnú ìwé màláìka so ẹ sì rí i pé lọ́jọ́júmọ́ àyẹn ọ̀pọ̀lọpọ̀ nínú wa àlákàsí fẹ̀sìn lọ títí débi pé ìmáàmù gan ti fẹ́ sálámà lẹ́nu ní ọmọ àgbàbọ̀ gbogbo àsìkò tó wá fi ráàlì ìgbà tí lè má mọ̀ tí dé tó ti yẹ kó dé kọ̀wé ti wọnú ìwé kí ló ń ṣe mm. iṣẹ́ ni ẹ̀mí iṣẹ́ máa ń gùn jẹun tí ń ṣiṣẹ́ lọ gbogbo àwọn kan wo wọn padà filẹ̀ ẹ̀sìn tó kà kún òkú ọ̀kú mm. àkókò tá a nàgbìn sọ yìí ẹ wo ìgbà tó ń yọ sí ìgbà tí ìmáàmù dé iye wákàtí tó bá wà láàrin wọn ẹ sọ́nà márùn-ún mm. nísìnyí ká pé ìmáàmù ó hmm. sì dé síbi tí ó ti ṣe kótóbà yóò tó ogun mímbàrì ní aago kan okùkọta hmm. aago méje okùkọ́tà sí aago kan iye wákàtí tó wà láàrin wọn lápùn sọ́nà méjì ọ̀nà márùn hmm. so wákàtí tàkọ́kọ́ ẹni tó bá dé ń gbà ìgbà tó rùn ń yọ gangan ni wọ́n ń pè lákòókò àkọ́kọ́ kì í ṣe pé ẹnìkan ṣáájú gbogbo ẹ̀yin tẹ́ dé nígbà yẹn lẹ́dàbí ìgbà tó ti kéra kúnmí iná lẹ fi wá ti súnmọ́ lọ. Hmm. wákàtí ẹlẹ́ẹ̀kejì bí ká sọ pé bọ́yọ̀ òun òun jẹ́ bí aago mẹ́jọ àbáago mẹ́sàn-án kúkọ́tà lápèjúwe sàwọn tán dé ńgbà yẹn àwọn dàbí ẹni tó fi màálùú tó fi wá ti súnmọ́ lọ. wákàtí ẹlẹ́kẹta bí ká sọ pé aago eh, mẹ́wàá ó kúkọ́tà hmm. wákàtí ẹlẹ́kẹrin àbí ká sọ pé bí aago mọ́kànlá kù kọ́tà wákàtí ẹlẹ́kẹrin ká sọ pé méjìlá kù kọ́tà ẹlẹ́karùn aago kan kù kọ́tà. Hmm. sọ pẹ̀lú báyẹn iná yẹn lẹ́ fi síwá àsìkò yìí kì í ṣe pé tó dé ṣáájú mi rárá rárá. ṣé ẹ̀yin dé mọ́ṣáláṣí láago méje àárọ̀ kọ́tà. Hmm. ìbéèrè mi. ẹ rí i pé ìgbà sẹ́yìn gan tó dé bóyá aago kan kù kọ́tà. láàyè náà. gbogbo aago ti fẹ́ lù tà. Hmm. so torí délé yà kéè ìhà tá a kọ sẹ́sìn wa òun náà ní èdè àmọ́ tètè débẹ̀. ẹni tó bá kẹ̀sìn kún ẹ rí i pé pẹ̀lú ògùn ọlọ́run bí o tiẹ̀ mú àkókò àkọ́kọ́ hmm. kò ní pàdánù títí títí kọ́ pàdánù ẹ̀yìn ẹlòmíì pàdánù asalaamualeykum. waaleykum salaam wa rahmatulah. orúkọ ìyẹn ti ń pè. báàdì lọ́sọ̀rọ̀ láti Ìlọrin. ìbéèrè yìí. ẹ̀rọ báàgì lọ sọ̀rọ̀ láti lọ. ìbéèrè yín o. náà ó ṣàti fún àwọn ṣẹ́ẹ̀sì yẹn wípé ẹjọ́ òdiwọ̀n owó ní èèyàn lè wà tí yóò fi ní ìdísún sọ̀rọ̀ nígbà tí wọ́n bá wà nínú mọ́lẹ̀. téyọ̀ fi téyọ̀ fi ṣe kí ni. bí èyí ò pọ̀ fífún owó ní èèyàn lè wà nínú mọ́lẹ̀ téyọ̀ fi ní sọ̀rọ̀. ok téyọ̀ fi wọn sótúrọ̀. alhamdulilayi. òfin ló ń sọ pé tẹ́gbà ṣe sọ́lá kẹ́rì dájú pé ẹ fi nǹkan dí gàgà wájú hmm. fi dí gàgà wájú yín à ń ga kódà gẹ́gẹ́ bí pọ̀pá tí máa bẹ lẹ́yìn gàrí ẹ̀sìn hmm. tẹ́wọ́ pé tí wọ́n bá gbé gàrí ẹ̀sìn nipopa ẹ máa kan lẹ́yìn lọ́nà tó ṣe gbogbo ẹni tí máa ń bọ̀ látọ̀ kan yóò mọ̀ pé ẹni tí ó dúró níwájú ibi tí nǹkan yìí wà ó sọ láti ni hmm. àwọn ń fẹ́ kó jẹ́ pé tí n tó fi dí gàgà wájú rẹ̀ kọ́ má pọ̀ ju ti ewúrẹ́ lè gbà kọjá lọ. Hmm. lọ́nà tó ṣe pé tẹ́nìkan bá fẹ́ gba àárín rẹ̀ àti n tó fi dí gàgà wájú rẹ̀ ọwọ́ rẹ̀ tó bá nà yóò tó láti di lọ́nà láti kọjá. Hmm. wọn náà ní bùkátà láti gbéṣẹ̀ méjì mẹ́ta kó tó dipò débi tọ́wà. ilé ìjẹ̀bù sùdùn àmọ́ tẹ́ ẹ̀ máa ti wà ní iwájú ibi tó giri wà so ògiri yẹn ti tó láti fi ṣe sutura ẹni tí wọ́n ń ṣe sọ́lá. ẹ jẹ́ tó bá wá jẹ́ pé òpó ni ńlẹ fẹ́ fi ṣe sutura ẹ má kọjú sí òpó yẹn tààràtà ẹ fi sí akọ́ọ̀tún yín àbápọ̀sí yín torí kọ́ mọ̀ jọ bí ẹni pópó yẹn gan lẹ́ ń sìn. Hmm. ẹ jẹ́ kí mo fi tó wa létí pé wáàsí ìta gbangba tí a mọ̀ sí húdáhùn ọ̀bùn ìṣòro tó máa ń wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé fún ti oṣù yìí lọ́la ọjọ́ sátọ̀dẹ̀ tí í ṣe ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejìlá fourteen forty two age ìjírọ̀ kàlẹ́ndà tó ti ṣe déédéé ọjọ́ keje oṣù kẹjọ twenty twenty one bàkàtà bíyà ní dídé agogo mẹ́wàá òwúrọ̀ ní ọ̀wáyé ten point ní Ògbómọ̀ṣọ́ Central Mosque ọ̀jàgbó àkòrí òun náà ni ejirọ anabi Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ẹ̀kọ́ tí ó sòdó sínú ẹ̀ ẹni tí mo dára lẹ́kọ̀ọ́ àwọn náà ni Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lÓgbómọ̀ṣọ́ insha Allah wa tí a bá gbọ́ ká sọ fún àwọn tí ò gbọ́ ala yóò sì ṣe bẹ́ẹ̀ yóò fi san wá ní ẹ̀sùn lórí yóò sì jẹ́ ká lè mú lò léyìí tí ó fi jẹ́ ìbálẹ́jọ́ dáadáa fún wa láyé àti ní ọjọ́ wa rahmatullahi. Wa salam wa rahmatullahi wa barakatuh orúkọ ẹ ti ń pè. Fún ìdí mi láti fi ọba. Ìbéèrè yín. ìbéèrè mi ni pé ojú ìrọ̀sọ̀rí islam ti wo ká irun fún ọmọ tuntun àti pé wọn tá a bá fa àlàyé lórí bẹ́ẹ̀ ni wọ́n máa ń wọ̀n ní gold tí wọ́n wá fi ṣe sọ́dá kọ̀ mo fi àlàyé lórí ẹ̀. àkọ́kọ́ nu ẹ̀kejì wá ni pé bí wọn bá ń ta ọjà tó jẹ́ ọjà àlàyé lápẹ̀rẹ̀ tó ní fish pond ojú wo ni sẹ̀rí islam ti wo ká irú ọjà bẹ́ẹ̀ fún bí ẹni tí ń ta dúrà pa lọ ìṣàtànkà àárọ̀ ọjà ẹnikẹ́ni tó bá bímọ lábẹ́ òfin ọlọ́run àdéhùn anábì sallallahu alaihi wa sallam ó tọ́ka sí pé ẹ fa irun orí rẹ tó bá dijọ́ keje hmm. ọmọ yìí bá jọ ọmọkùnrin bá jọ ọmọbìnrin irun orí rẹ tó bá fààyàn à ń fẹ́ kó jẹ́ pé àwọn wò ẹ mọ ìní báwo ló ti ṣe wúwo sí hmm. ìgbà tẹ́ bá sí wọn ẹ wọn ní nǹkan tó ṣe pé kò sómi lára rẹ̀ nítorí pé tómi bá pẹ̀lú rẹ̀ irun yẹn wúwo ju bó ṣe wúwo lọ. so ntọ́ba wa wọ̀n yẹn àwọn àti fi sàrà ní owó wúrà àbòwò fàdákà. so eléyìí náà ni báwo lẹ́yìn ṣe fẹ́ wọ̀n. so irun yẹn ó ti fúyẹ́ ju nǹkan tí irú àwọn òṣùwọ̀n tá à ń lò láti fi wọn bí aran nǹkan kan tá lè bá wọn ó sì fúyẹ́ tayọ tá a lè fi irú òṣùwọ̀n tá a máa fi wọn báwa náà ti ṣe wúwo sí hmm. tá a lè fi wọn ó lè wo ó fúyẹ́ tayọ èyí tá a lè fi òsùn alágbèékọ́ tá a máa gbẹ́rù kọ́ lọ́rùn táwọn afa sókè tá a fi wo ibi tí nǹkan wúwo dé tá a fi kọ́ lọ́rùn wọ́n lè sùn wọn rú tàwọn alágbẹ̀dẹ àwọn ẹni tó jẹ́ pé wọ́n rọ gold àbí silver ọ̀dọ̀ wọn láti lọ máa wò hmm. àwọn ló lè sọ fún wa exactly kí ló jẹ́ tó bá yẹ pé láwùjọ tiwa àwa náà bá láwọn ti ń ta gold láwọn gigantic stores. Mm tí wọ́n ti ń ta gold lóríṣiríṣi àwọn náà máa ń lóṣùn wọn yẹn wọ́n máa ń dàbí handset báyìí ni tí wọ́n bá gbé nǹkan lé lórí ó tètè rí ìdí tó bá jẹ́ ṣé ìgbà yẹn láti mọ bó ṣe wúwo sí tó bá wọn kápẹ́ wọn ìdá kan nínú nínú ọgọ́rùn-ún gíráàmù kan silver hmm. so ìdá kan nínú ọgọ́rùn-ún gíráàmù kan yẹn lẹ́bẹ̀rẹ̀ tó bá jẹ́ náírà lẹ́bẹ̀rẹ̀ sàrà lẹ́yìn ìjọba tó ṣe jẹ́ so á ní tí àwọn bá ń ta ọjà tó dáa àmọ́ àwọn ta fẹ́ni tí yóò lò fún àtìfisẹ́ lọ́n bíi ká pé ẹ̀yin ń ta àdá wọ́n máa ń lo àdá láti fi sa ẹran wọ́n sì máa ń lo àdá láti fi jẹ́ wípé bóyá èèyàn ń dáko nísìnyí a lè fẹ́ sán oko wa à ń bùkátà àdá gidi àdá gidi gan kò tún tó àyàfi kó tún jẹ́ pé fáìlì rẹ̀ mú dáadáa gbogbo àwọn nǹkan báyìí wọ́n máa ń lo àdá fún un ẹ̀yin wá tàdá fún ọmọ àta tóun fẹ́ lu àdá pa àwọn sọ̀gbìn egun wọn fẹ́ máa fi sára wọn subhanallah ẹ sì ti mọ̀ yín pé n tó fẹ́ lò fún nù ẹ gbọ́dọ̀ ta fún o hmm. tẹ́ bá fi lè tàdá yẹn fún gbogbo tó bá fi àdá yẹn dá lára tó bá fi dá lọ́ràn hmm. ẹ̀yin náà nìpín nínú ẹsẹ̀ rẹ̀ lọ́dọ̀ lọ torí ẹ jẹ́ ká kíyè sára hmm. ó dàbí tẹni tí tún ta àgbàdo náà ni tí ń tọ́ka bàbà fún lè pọ́ntì so ọmọ pé àfọ́ka bàbà ni wọ́n tà àgbàdo ni wọ́n tà ṣùgbọ́n ní tó ta fún yóò fi ṣe ní tó takò tọ́lọ̀ ni nítorí wọn bá ṣe léèwọ̀ ń wọn ò fi ṣe ṣò ìwọ náà nípìn nínú ẹ̀ṣẹ̀ tí ń bẹ nínú pé apọn títà àtàwọn ẹni tí bá mú ìwọ gángan ló sì pilẹ̀ bí ọtí ó ti ṣe máa rọrùn láti pátá ó sì ṣe sábà bíi bí ó ti ṣe máa rọrùn fẹ́ni tó fẹ́ mú láti máa rí mọ̀ ó léwu púpọ̀ ìwé náà ni ẹja lẹ́yìn tà lóòótọ́ ẹmẹ́tẹ́já fún ilé ọtí ní ìtúsẹ́ pé òun fẹ́ ṣe ẹja ní aláta lọ́nà tó ṣe pé bí ata rẹ̀ máa ti ń jó ẹni tó rà lẹ́nu yóò sì tún máa fọ títẹ̀lé tó dáhùn pé ẹja aláta pè fún kọ́sítọ́mà tó ń mú tì tó ń torí di eléyìí má tàn ra rẹ jẹ ẹja ọ wá sọ pé ọlọ ẹja lè níta fún ọkọ kàmí o kà <laughs> ọ ń ṣe ra rẹ tó eléyìí jẹ bó ti ṣe jẹ. ọlọ́run. Mm. asalaamualeykum. aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ẹni ọlọ́run mọ̀ ní láti Àbújá ọ̀dà ìbéèrè yín kò sẹ́ni tó lọ́wọ́ ọ̀dà náà. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ǹjẹ́ lẹ́kùnrin kan ti sùn láti sọ wípé òun fẹ́ kí ìyàwó ilé bímọ mọ́ torí pé ó fẹ́ fẹ́ ìyàwó mi. ọ̀dà. alhamdulilayi wọ́n ní tí èèyàn bá lọ́kọ tọkọ wọn fẹ́ fẹ́ ìyàwó mi tó wá sọ pé iye ọmọ tí ìyàwó ilé ti bí ti tó bá wọn òun hmm. tó fẹ́ fi àǹfààní yẹn lẹ̀ fún obìnrin míì tí ń bọ̀ hmm. Islam ò wọlé bẹ́ẹ̀ nítorí pé ewu ń bẹ àwọn atẹ́tẹ́ ríta wà láyé yìí báyìí á dá nǹkan kan mà ọlọ́run ọba nìkan lọ́ọ́ kí la mọ̀ tó lè fẹlẹ̀ lọ́la mm. àwọn ọmọ tẹ́ ti bí gan-an tẹ́ ẹ̀ mọ̀ bí wọ́n kú gan-an lójú yín àbí wọ́n yè ẹ̀ tẹ́ wàá máa tanra yín dànù òní ètúwọ̀ ti bí tó jẹ́kẹ́ lómi náà tún bí tiẹ̀ àní kọ́lọ́run ọba ẹlẹ́dàá kọ́ dá àwọn ọmọ wa sí gbogbo ọmọ tọ́lọ́run bá fún wa kọ́lọ́run jẹ́ kó wọ́n yàn kó wọ́n yanjú kó sún wọn lọ́mọ dáadáa ọmọ tí ó sin lọ́n kọ́mọ́jọ́ tọ́ lọ́hùn Hmm. torí ẹ ìwọ lè sọpọ òfòpin sí ọ̀pọ̀ àìmọye ló fẹ́ bímọ tọ́lọ̀ fún wa hmm, hmm. ọ̀pọ̀ ni òsì fẹ́ bímọ tọ́lọ̀ fún wa torí délé ẹja gbà fọlọ ọfẹ́ fẹ́ yàwó mi kò pé kíyàwó tilé ọmọ bí màmá so torí pé ètí ń bọ̀ náà sọ ọmọ bí bímọ bímọ ni àbá gan ó kúkú mà ẹ bàbá tí wàá délé ìdúró kọjá bìkẹ́ àfọ̀ tẹ́ni tó dé tó gbìyànjú gbìyànjú títí tá àgbọ̀ kó tọba padà sọ́dọ̀ ọ̀tá lákọ̀ọ́kọ́ tẹ́ ẹ̀ bá tí ì sólé ọmọ rọ̀ àbí kẹ́ ẹ ti jáde àná ṣíṣe ń bẹ bó ṣe wà náà ọmọ pé látàrí ìdádúró tó bá pẹ́ òun ó lè súnmọ́ pé kó doyún kọ́ mọ̀tún doyún mọ̀. nínú nǹkan tí máa ń ṣẹlẹ̀ ni yóò ti fi gbogbo ẹ̀ṣẹ̀ nǹkan oṣù dànù. lẹ́yìn jẹ́ bó ṣe jẹ́. Hmm. ẹ jẹ́ kí n mú ìbéèrè lè wá wọ́n ní obìnrin tó ń lo nìkọ́ tó wá bímọ àmọ́ ìyá ọkọ wá ní kí ọkọ àti ìyàwó yẹn kí wọ́n wá sí ọ̀dọ̀ òun láti wá lógójì ọjọ́ nínú yàrá kan ṣoṣo pẹ̀lú ọkọ tuntun míì tí ìyá ọkọ tún ṣẹ̀ṣẹ̀ fẹ́ wípé àkọ́kọ́ ṣé ọkọ tuntun tí ìyá ọkọ ṣẹ̀ṣẹ̀ fẹ́ òun ṣé ó lẹ́tọ̀ọ́ àti rí ojú obìnrin tó ń lo nìkọ́ọ̀bù yẹn àti wípé ṣé irú obìnrin tó ń lo nìkọ́ọ̀bù ọ̀hún lè bá ìyá ọkọ sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti má ṣe jẹ́ kí irú tí ìyá ọkọ tí ó ń fẹ́ kó wáyé gẹ́gẹ́ bí ìgbàgbé kan láti má ṣe jẹ́ kó wáyé torí pé ọkọ ò mọ bó ṣe lè bá ìyá rẹ̀ sọ̀rọ̀ àbí kí ni irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ kí ló lè ṣe ìtọ́jà lọ́dọ̀ tiwa ni pé ṣé ọkọ ìyá yẹn tí kìí ṣe bàbá ọkọ ọmọbìnrin yìí báyìí só lè rójú ọmọbìnrin kò lè rí hmm. torí pé àjòjì lọ jẹ́ sí i ẹ̀sọ́ lè báyà rẹ̀ sọ̀rọ̀ sí lè báyà rẹ̀ sọ̀rọ̀ lórí kíni. lórí pé kí wọ́n wà lógójì ọjọ́ lọ nínú pẹ̀lú wọn nínú yàrá kan náà. àwọn ṣe lè wọ́n ṣe lọ́wọ́ àmàjọ gbébì kan náà pẹ̀lú àjòjì ọkùnrin tó jẹ́ àjòjì sóbìnrin yìí tó ń jọ fún yàrá yìí. ó sì lè máa bá gbé ní yàrá kan náà tóbìnrin olóbìnrin náà máa gbé ń bó ń bẹ̀. ọ̀fara mọ́. Hmm. sókè ọlọ́run ọba yìí hmm. ọmọ tó sì jọ ara gírí ó sì lè tó ṣe pé lè sọ̀rọ̀ ṣàlàyé hmm. nítorí pé wàá mọ̀ pé kí ló kí ló sí kíyàwó rẹ̀ máa sọ̀rọ̀ nínú ìwọ kọ́ <laughs> zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ lóko yín o. salaamaleykum. aleykum salaam wa rahmatulah o kò ní gbẹdí ń pè. rajimu ìsìlátọ. kílẹ̀ kó kọ yín o. rajimu ìsìlátọ yọ. tó à ń bọ̀ yín. nípa ẹ̀fọ́ àṣùbà níbi àṣàlátù ṣé àṣìkò náà yóò gbìyànjú pẹ̀lú ah, nínú náà. àgbẹ̀yìn ṣe dáadáa o. ibi wọn àfàlájò pé ayọ́mìnà ló ti kọ́ ẹ̀kún nínú ẹ̀kún. ẹ ẹ kẹ ẹ máa lọ lé kí ó náà èyí ló pé rédíò lásìkò náà ni wọn máa kọ wá kí ó. wọn ní sọ máa ń pèpè fún sọláàtì. ṣé as-salatu khayrun min al-lawm ni wọn sọ ni àbí as-salatu khayrun min an-nawm. as-salatu khayrun min an-nawm. nawm. yẹn ní ká as-salatu lóore ju oorun lọ. kì í ṣe pé àṣọlátò khayrun min al-lawm pé àṣọlátò lóore jàbùkù lọ <laughs> min an-nawm eléyìí jẹ́ kó ṣe jẹ́. ẹ lọ́rùn orúkọ yín o ẹ lọ́rùn àgbọ̀ o ẹ lọ́rùn orúkọ yín o. asalaamualeykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín jẹ́ tí ń pè. abdulsani ló ń pè láti damaturu. ìbéèrè yín. ìbéèrè méjì ni mo ní sáà. Mm-hmm. fún àwọn ṣe kàkọ́nà jáde wọn pẹ̀lú ìdájọ́. àkọ́kọ́ ni wípé bí bá ṣe mọ̀ pé tí ọkùnrin bá kọ ìyàwó rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kò lè dá padà títí ọkọ mìíràn ò fi fẹ́ wọ́n á mm. dé fẹ́ béèrè pé ṣé nígbà tí ọkọ ẹlẹ́kejì yẹn bá kọlẹ̀ lẹ́lẹ́kẹta ni àbí ẹ̀kan kó tó di pé ọkọ àárọ̀ rẹ̀ tó lè fẹ́ padà àbí tó bá ti kọ lẹ́ẹ̀kan ìbéèrè ni àkọ́kọ́ nìyẹn. ẹ̀kejì ni ẹ̀kejì ni pé ló ṣẹlẹ̀ pé mo dáná bàdí lórí wọn nígbà tí mo wá sálámọ̀ kó tó di pé mo san bàdí yẹn àlọ́lá wa já hmm. so ṣé nígbà tí wọ́n tún àlọ́lá ṣe ṣé bàdí yẹn nìkan ni màá ṣe ni àbí màá ṣe tún irun mi bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ màá jẹ́ tó wá ṣe bàdí yẹn ìbéèrè yẹn èyí sàn jẹ́ sọ́kùn lọ́kàn. alhamdulilayi ẹni tó bá fi lè kọ obìnrin ní kíkọ mẹ́ta òfin ọlọ́run sọ pé obìnrin yẹn ti tóun àtọkọ ní ìwà àjọ ní àjọṣepọ̀ tọkọ ní ìyẹn bá wà kọ sílẹ̀ tó finú fẹ́ tó kọ sílẹ̀ tí ìsìnkú bọ́kọ alákọ̀ọ́kọ́ kọ sílẹ̀ hmm. tọ́wọ́ awọkọ náà láti tuntun fẹ ìgbà náà ló tó lè fún. kíkọ ẹyọ kan kọ ní méjì kíkọ ẹyọ kan ti hmm. ntí máa sábà ṣẹlẹ̀ nínú ìgbésí ayé ọmọ èèyàn ní dírámà nítorí pé obìnrin yẹn lọ́jọ́ pé ó ti jẹ́ pin ó lè lọ ọbẹ̀ nìkan wọ́n lọ lẹ̀dí àpò pọ̀ pé kó fẹ́hùn lásìkò péréte kọ́bọ̀ ní àjọṣepọ̀ kóun ó fi lè sọ àti padà sọ́dọ̀ alákọ̀ọ́kọ́ di ntọ́tọ̀ mm. lábẹ́ òfin ọlọ́run ẹnikẹ́ni tó bá fi lè lọ màmá dánrú ẹ̀wò النبي صلى الله عليه وسلم لعن الله المحلل والمحلل له لا إله ẹni tó fẹ́ sọ obìnrin yẹn di ẹ̀tọ́ fún ọkọ tó ti kọ̀ ọ́ lẹ̀ pé mẹ́ta hmm. àtọkọ tí wọ́n fẹ́ sọ dẹ̀tọ́ fún hmm. ọlọ́run bá lànà àwọn méjèèjì. tọ́gbà wá dé pé ọlọ́run lànà ẹni tó fẹ́ dánṣẹ́ wò hmm. obìnrin tí òun náà wá jẹ́ sábàbí tí wọ́n lò láti rí pé wá bá mi lò fẹ́ni kó ọba mi lò kí n lè padà sọ́tọ̀ akọ alákọ̀ọ́kọ́ ó dájú pò náà ní bọ́ lọ́wọ́ làánà. ó wá pàtàkì púpọ̀ pé gbogbo obìnrin pátá ti bá ń bẹ lọ́dọ̀ ọkọ tó bá sì jẹ́ mùsùlùmí fún ẹ̀dẹ̀ rẹ̀ sí o má bàjókòó rẹ̀ jẹ́. tí ó yí ọ ọlọ́run bá ṣòfin yìí kìí ṣe nítorí kí ọkọ alákọ̀ọ́kọ́ jẹ́ pé tó bá ti kọ́ lẹ̀ ọ wà lọ wẹ́ nìkan tẹ́ tẹ́ pé lẹ́yìn rẹ̀ tó bá ti bọ́ọ̀lù ó tún fẹ́ padà sọ́dọ̀ alákọ̀ọ́kọ́. torí pé ọlọ́run ọba ló dá wa ọmọ pé òun fi ìkórìíra aru eléyìí sí wa lára. ìtàlẹ́nu mm. náà jẹ́ wàá kó obìnrin lẹ̀ kíkọ̀ mẹ́ta tí ó tún wáá pé kó tún máa bọ̀ òun tún fẹ́ ṣe padà lẹ́yìn tẹ́nìkan ti bá sùn. Mm. pé kí ni láṣẹk mm. nínú tí ọkùnrin kórìíra jù láyé ni. kí wọ́n á ṣe pé wọ́n kàn bọ́ لا حتى تذوقي عسيلته ويذوق عسيلتك kò sáyè fún láti padà sọ́dọ̀ alákọ̀ọ́kọ́ ó dìgbà tẹ́lẹ̀ yìí bá tó oyin rẹ o tí wọn náà tọ́ tiẹ̀ o táwa ní fẹ́ kí wọ́n bò ń rí di ìyàwó òun à ń bọ̀sibọ́sì lọ ẹ̀tànjẹ ní máa ń jẹ́ kó obìnrin pàdánù ilé ọkọ hmm. lásìkò tó wà lọ́dọ̀ ọkọ kan tẹ́lẹ̀yìn ń tiraka tí ń forí lagi tó ṣe pé ń ṣe wàhálà nítorí bí òun ti ṣe gbádùn hmm. ó lè jẹ́ pé àwọn olórí ibú kan kan jẹ lóde kékeré ní ọ̀dọ̀ ta lọ́wọ́ àti ìyá ń jẹ ọ́ máa bọ̀ wá jayé ń bí hmm. àwa ti ṣetán láti kí ọ láti gẹ̀ ọ́ gbádùn bí kọjá sísọ àfa àwọn ẹni tó tẹ̀ jẹ tó tẹ̀ dànù yẹn òun àmọ́ wá sánà pé kò wọ́n balẹ̀ ọkọ̀ yìí jẹ́ kó lè bá a kó ńlẹ̀ Eh, ọ gbasara ó bẹ̀bẹ̀ ó padà torí pé ẹ̀rù ń bà hmm. ńgbà wọn tó dá padà ó tún hùwà tó tún fi gbẹ lẹ́ẹ̀kejì ńgbà tó wá pé méjì tán àwọn tí ẹlòmíràn kan lé ọkọ pé ọkàn ló <laughs> wá òbodò ló ah, hmm. ó fi wá di pé fìtínà ipò ọkọ hmm. so ibi tó rò pé òun lọ kó tó di kó ìyàwó fi hàn pé kìnnì ń bò lọ́nbọ̀ ó rí kó síra rẹ̀ ó síra rẹ̀ ń tutù tí wàá jiná báyìí <laughs> yọ fọ́ọ̀kù tì. máa jẹrẹ. àfa so ẹyin ò sí padà sí ma. wájú náà ò sí lọ mọ́. ìwé <laughs> kálukú tulẹ̀ ọkọ rẹ̀ sí. ìsọkùnrin hmm. khairan ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wàásù tàgbàǹgbà tí a mọ̀ sí gúdà wọn bùsùrọ̀ lẹ́yìn tí yóò máa ń wáyé ní gbogbo. ọjọ́ sátọ̀dẹ̀ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan tó tún jẹ́ ti oṣù yìí yóò wáyé lọ́la òde o kì í ṣe kì í ṣe ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejìlá fourteen forty two ah tó tún ṣe ọjọ́ keje oṣù kẹjọ tó ń ìṣúná bàtàtà bí àkórí ni sallallahu wa sallam ẹni tí wọ́n bá a sọ̀rọ̀ náà ni Sheikh Dr. sharafdin gbadebo ọrọjì aláṣẹ àtúgbàsílẹ̀ àlùmọdúnmọ center ní pápá abẹbẹ lóògùn ẹṣọ inṣàlá láago mẹ́wàá ní ọbẹ̀rẹ̀ o kí àwa tá a gbọ́ ká sọ fún àwọn tí ò gbọ́ inṣàlá. ìbéèrè oníbèrè kọyọ kan ní tí yóò hmm. bá jẹ gbèsè bàdí tálọ àlàwà ajá tó ń bá sàlù tó ń bá dé kí lóun ọjọ́ mẹ́jọ náà ni ọ̀tún ètò tí a pè ní àlòfífò fìdíìn yóò tún máa dà insha allah ọpọ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kọ́lọ́n kọ́ bá fi san ọlẹ́sùn lórí láyé nígbà tí wọ́n gbàgbé ìlẹ̀lẹ̀ pẹ̀lú àmọ́ ọpọ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ́gbẹ̀gbọ̀n ọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa ọlọ́kan òjọ̀kan láti ìgbà yìí wá Ah, ọ̀làdìmíbele lóko tí èmi ń jẹ́ insha allah ọjọ́ mẹ́jọ náà láti mọ aláǹfààní àti pàdé pọ̀ títí ọjọ́ mẹ́jọ òun ni mo kí wáyé pé sálámù aleykum wa rahmatullahi wa barakatuh. القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم